واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاوصيكم ايها الاخوه في الله ونفسي بتقوى الله عز وجل قال الله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أيها المسلمون في هذه الأيام الربيعية تتقلب الأبصار يمينا وشمالا وترفع الرؤوس إلى السماء وتتجه العيون إلى الآفاق ناظرة إلى البرقة رادية الغيث متوكئة الخير وترى الناس في مجالسهم وأسواقهم يتساءلون وبأخبار الغيث يتشاورون وحق للخلق أن يفرحوا بفضل الله خالقهم ويستبشروا بعطائه من سمائه قال تعالى الله الذي يرسل الرياح فتثير صحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا شطر الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون وقال تعالى أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون وقال تعالى وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا ada ọpẹ́ fún Ọlọ́run ọba ọba tó láàrẹ ga Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo Ọlọ́run

ọ̀kan nínú àdúrà wa ni pé àwọn rọmọdọ́ọ̀nù tó dé ọlọ́run já wà nínú ẹni tí ó rọkùn ẹ̀ ọlọ́run sì gba àrókùn ẹ̀ wàláhì gbígbà àdúrà ni torí nínú rọmọdọ́ọ̀nù sásìkò yìí àìmọye nínú ẹ̀dọ́ ọlọ́run tó náà dá wájú ọlọ́run tó súnmọ́ kọ́ máa ṣe ìjọsìn jẹ́mí àti ẹ lọ ọlọ́run bá ti mú sọ́dọ̀ rọmọdọ́ọ̀nù wá lọ ọlọ́run tó wá gbé àánú rẹ̀ dé kò tó ká àánú rẹ̀ kúrò fún wa kò tó jẹ́ a máa dààmú kọjá máa ranjú ọlọ́run bá tún ní ju ọmọ sọ̀kalẹ̀ ọlọ́run tún ní kó ọmọ sọ̀kalẹ̀ ẹ̀yẹ ẹrú ọlọ́run táwọn ẹjọ́ mẹ́nu mọ́ṣáláṣí ẹjẹ́ ìbẹ̀rù ọlọ́run níbi gbogbo tí mùsùlùmí bá ń ṣe ìpìlẹ̀ ni ọlọ́run ọba ọba tó láàrẹ jáfẹ́ jápáyé ọkà ìpayà rẹ̀ ọkà kún ẹ̀já gbọ́n tọ́lọ́run ọba ọlọ́run ọba ọba ó ní wàláwọ́ anna ahlal qura amanu wattaqaw ọlọ́run ní àwọn àlú nínú àwọn àlú tó ń bínú sí tó ń parun tó bá ṣe pé àwọn ènìyàn àwọn àlú wọn tó bá ṣe wípé wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run ọba ni wattaqaw láti sánmà àtilẹ̀ ọlọ́run bọ̀ ọ̀bá ní kálùbáríkà kọ́ máa jàlé wọn lórí láti sánmà kálùbáríkà ò tún máa jáde nínú ilẹ̀ kí wọ́n tún máa lò bọ́ bá ṣe wù wọ́n ọlọ́ni wà láàkín kẹ́dàbù eléyìí tó fi kí wọ́n nígbàgbọ́ nú ọlọ́run kí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n pe àwọn àmì ọlọ́run bá nírọ́ ọlọ́ni fa ọ̀dùnáhùn bímọ kí àánú yá kìí síbò ohun tí wọ́n ṣe ń ṣe la fi gbá wọn mú àṣàbòsí fún wọn níta kìlọ síbẹ̀ ní wípé ọ̀kan nínú a fi máa rí àánú ọlọ́run ọ̀kan nínú tí àánú ọlọ́run ọba tó láàrin fi máa sùn yá bọ̀ òun ni kéèyàn ò mójútó ìpayà rẹ̀ òun ni pé kí ọlọ́run ọba tó láàrin ká mọ́ kan àyàfi ibi tó pàṣẹ pé kéèyàn ọ wà ọba tó láàrin ibi tí ọ̀fẹ́ á dé tí ọ̀fẹ́ bá wa ara àwọn nǹkan tí wọ́n ń pè níbi ẹ̀rù ọlọ́run tí mi àti ń gbọ́dọ̀ mójútó nù eléyìí tó ṣe wípé díẹ̀ ń bẹ amójútó inú Ramadan ṣùgbọ́n Ramadan ti lọ báyìí sáwọn nǹkan yìí wá tó ń bẹ àbí òsì mọ́ mùsùlùmí ṣé ìrun kíkí ṣé tó ń bẹ àbí òsì mọ́ ààrẹ gbígbà ṣé tó ń bẹ àbí òsì mọ́ ṣíṣàánú ara ẹni títọrẹ fúnra ẹni tí ẹ tó ń bẹ àbí òsì má gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí tí ojú ẹ̀ dáyé lórí jù bẹ̀rù ọlọ́run bá lọ ẹja bẹ̀rù ọlọ́run ọlọ́run bá tó ṣe wípé agbára níní àtàyè ní kò sí lọ́wọ́ ẹlòmíì lẹ́yìn ẹ̀ agbára àgbéga àtirẹlẹ̀ kò sí lọ́wọ́ ẹlòmíì àfilẹ́yìn ẹ̀ àfọ̀hún nìkan kò sí lọ́wọ́ ẹlòmíì má lẹ́yìn ẹ̀ agbára rírí nǹkan tá à ń wá àti kí n tá à ń wá ọmọ tó wa lọ́wọ́ kò sí lọ́wọ́ wa wọ́ lọ́wọ́ bọ́ba tó la rẹ̀ ga lọ́wọ́ tó bá rí mi bẹ̀rù ọlọ́run ẹ wá ajá tó wá wà á nú ẹ̀jú tó ń ṣe àti lọ ọlọ́run ọba òjì á máa dààmú ọlọ́run ọba òjì á máa rágó ó tún wá ní kí àánú ẹ̀ ti ṣe odò. ìkan nínú àánú ọlọ́run nínú rẹ̀ òun lòjò ọlọ́run yìí wa huwa al-waliyyul hamid ọlọ́run lóhun lòun máa ń so òjò kalẹ̀ nígbà táwọn èèyàn bá ti jákàmọ́ nánú àánú ọlọ́run wa yanshuru rahmata ọlọ́run ní kí òun òun àmọ̀ fọ́nká òun àmọ̀ fọ́nká ìké ọlọ́run ọba ọba tó láàrẹ ga lòjò lásìkò tá a wà yìí ọlọ́run ọba ọba tó láàrẹ ga ṣàánú wa pẹ̀lú wípé oníkójú ọmọ àrọ̀ àwọn tó jágbẹ̀ wọ́n ń sọ̀rọ̀ òjò àwọn tí ń bẹ lọ́jà wọ́n ń sọ̀rọ̀ òjò àwọn tí ò sí lọ́jà bẹ́yàn bá ní nǹkan kan tó jò lè bàjẹ́ tó bá ti rí tí ojú sánmà tó yí padà òun náà sì wòye gbá ojúmọ̀ ah, ti fẹ́ rọ yóò sáré wá nǹkan ṣe sí òjò tí ń rọ̀ yí àánú ni látọ̀dọ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga gẹ́gẹ́ bọ́lọ́run ọba gangan fúnra rẹ̀ ti sọ́nú al ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga وني الله الذي يرسل الرياح فتثير سحابا ọlọ́run lóun ló máa ń rán àwọn atẹ́gùn àwọn atẹ́gùn yóò padà gbé àwọn ẹ̀sùjò lọ ọlọ́run bá lóun ọ̀tẹ̀rẹ̀ rẹ sí sánmà bó bá ṣe wò wọn táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ wò báyìí nígbà bá ṣe àfàtàrọ̀ ìwádìí kọ̀ kọ̀rọ̀ jòmìn kìláàlì ó nígbà tó ń bá ní omi òjò ọ sọ̀kalẹ̀ fáwọn tó wu òun nú àwọn ẹ̀dọ́ òun ìdáhùn yẹsẹm si inú wọn máa dùn kò síbi tí òjò ti rọ̀ ọlọ́run máa rọ̀jò ìbànújẹ́ fún wa èèyàn ọmọ yìí fi ojú ọjọ́ yàtọ̀ ara gangan ó bí oru bá mú béèyàn ọba sí fáànù béèyàn sí fáànù mí mi tó ní oorun sùn gbádùn bá bá rọrùn kódà bí ọba sí náà ó sùn gbádùn ọlọ́run bọba tó láàrẹ ga níbòmí inú al-Qur'an al-Karim ó ní wípé awalam yaraw anna nasuqu al-ma'a ila al-ardi al-juruz ọlọ́run ní sáwọn èèyàn orí ni pé àwọn ọlọ́run bá là ń sọ omi kalẹ̀ sí ilẹ̀ tó ti kú òkú tán ilẹ̀ yẹn tó ti kú yóò sì dálàyè ọlọ́run ní ma máa rí àwọn arúgbìn tí ó máa jáde lórí ilẹ̀ nínú rúgbìn yìí lẹ́yìn èèyàn ó ti jẹ nínú rẹ̀ lẹ́yìn náà ó ti jẹ eléyìí tó túmọ̀ sí wípé Ọlọ́wọ̀n bọba ní òjì nǹkan kan yé wa ní alukur'an nígbà míì fẹ́ sọ̀rọ̀ ní alukur'an ò lómi ó pè ní ó lóun lòun sọ rísíkù ìjẹ́ ẹ̀mú kalẹ̀ láti sánmà ṣé oúnjẹ wa ń sọ̀kalẹ̀ láti sánmà tá hàn ni ṣùgbọ́n tí ó mú jáde omi àti sánmà ni ó ti sọ̀kalẹ̀ tí ọba sí òjò àbí òkìgbè tí sójò àbí òkìgbè ẹni tí ó ṣàgbẹ̀ tí ó ṣàgbẹ̀ nígbà tó bá ná owó ní tó bá yẹ kó ra múrí márùn-ún tí máa ń rà ní ọgọ́rùn mẹ́ta náírà òun náà àbí ọlọ́wọ́n bọ́ ọba tó láàrẹ ká kọ́mọ́ fara níwá ọlọ́wọ́n bọ́ ọba tó láàrẹ ká ní àfọlá yóò ṣe róòlù sáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò rí náà ṣé wọn wòye sáwọn àmì ọlọ́wọ́n bọ́ ọba tó láàrẹ ká ní. níbo mi ọlọ́wọ́n ní pé táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá bá dúró ṣinṣin lórí ẹ̀sìn òun fa aláwọ̀ istakọ́ọ̀mù ẹ̀kọ́ tí wọ́n máa mú tí wọ́n máa lọ tìrìntìrìn tára wọn balẹ̀ tọkàn wọn balẹ̀ tí àyà wọn balẹ̀ tí àánú ọlọ́run bó tún máa jẹ́ tiwọn ọlọ́run ọba tó láre ga ó sì òjò níkẹ́ fẹ́ni tí bá ń wá ìkẹ́ ọlọ́run ọlọ́run ọba tó wá fi àsìkò Ramadan ó fi òjò àánú rẹ̀ ó fi tẹ̀lé eléyìí tí ó mọ̀ túmọ̀ sí pé ọlọ́run ọba aláàánú ni fún wa ebi tó ní àfipá ní Ramadan kí ó sì torí kó fẹ́ fara ni wá rọmọdọ́nù lọ tán ń tá a máa jẹ ọlọ́run bẹ̀rẹ̀ sí ni mo bá wa mú jáde àbí ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ga nínú ẹni tí ó sàǹfààní pẹ̀lú àsìkò tá a wà yìí nínú ẹni tí ó jù àlàáfíà tí ó rọ̀ lé lórí ọlọ́run ni kó jẹ́mi àti yẹn wà nù wọn ẹni ẹni tọ́lá wọn bó rọ̀ jò bínú lé lórí ó kù ti rọ́ láwọn kan lórí rí ọlọ́run kọ́ mọ́jà wo sí mbẹ́ o kó sàánú wa kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa innahu ala kulli shay'in qadir alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adáwọ́pẹ́ fún ọlọ́run bọ̀bá tó láàrẹ ga ìkẹ́ igi ọlọ́run kọlọ́bá nàbà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ṣe ẹ̀sìn islam lẹ́sìn tó yàtọ̀ látàrí wípé gbogbo nǹkan ti ń bẹ pátápátá lẹ́sìn islam ní ìdájọ́ àti ìlànà lórí ẹ̀ bàbá jẹun islam nílànà wípé láti gbọ́dọ̀ jẹun bẹ́ẹ̀ ló nílànà gan lórí pé kí la ìgbà tó ń jẹ bá tún lẹ́tọ̀ọ́ tán bọ́ọ̀ láàṣẹ tún jẹ ìsìláàmù nílànà lórí ẹ̀ ààrẹ rọmọdọ́nù tá a gbà tán bọ́ọ̀ láti gbà ó nílànà ìgbà tá tán ọdún tó tẹ̀lé bóò ló ti yá ọdún ọlọ́run ọba ká nílànà tiẹ̀ lórí ẹ̀ ọlọ́run àtẹ̀kọ́ tó yẹ ká mú ojú tó nígbà a bá wà lásìkò òjò àsìkò òjò àsìkò kí ni ṣùgbọ́n lọ́wọ́ bọ́ bá tọ́lá rẹ̀ ga ó ní àwọn ìlànà kan tá kọ́ lára Muhammad sallallahu alaihi wa sallam nke tó bá dásìkò òjò irú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ó àti ẹ̀ mójútó kásìkò náà kó lè bá a jẹ́ pé orí rẹ̀ ni ó sùn abọ̀ aburú rẹ̀ ọlọ́wọ́n bọ́ yà wáyà ẹ̀rí anábà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tójú bá ọkọ̀ sú anábì èsì jàgínnídò kọ́ wa máa ṣe ọ̀dọ̀ yẹn dé pé ah, ti dé ẹ̀ka bọ́bọ́ ta kí ni o ti sọ̀kalẹ̀ ká mọ̀rú àràwọ̀ ni ọ̀dà bá sú nígbà míì ojú ànábà muhammad sallallahu alayhi wa sallam ojú rẹ̀ ọ̀pọ̀n mọ́mọ́ wa aisha radiyallahu anha ọlọ́run bí ànábà muhammad sallallahu alayhi wa sallam léèrè pé é ṣe ebó jòlọ bẹ́ sọ̀kalẹ̀ yé bí kẹ́ni èwo lójú rẹ̀ wá ń yí padà sí anábìrin mọ́ kọ́ mọ́ ṣe wípé bí àwọn ènìyàn hajj bí wọ́n ṣe rí òjò ń jò ní nìyẹn tí wọ́n ní hádà àrídùn mumtiruna wọ́n ní kí á ah, ẹ̀sùn jẹ̀rẹ̀ omi dé àwọn ènìyàn ad àwọn ìran ad bá rán sí a bá mọrú èèyàn tí wọ́n jẹ́ èèyàn ó máa rò wípé ipa ọlọ́run ọba ọba tó láàrin gangan tó dá wọn àwọn gangan rò pípa rẹ̀ ò lè káwọn tó láwọn gangan nígbà tí wọ́n ń sọ̀rọ̀ fún wọn wọ́n mọ́ni níbo lè ń wà tẹ̀ ní wọ́n ní agbára ìgbà tọ́lọ́wọ́n bá pa márùn tán ọlọ́wọ́n bá di óyé wáyé pé òkú wọn tó sùn lẹ̀ ọ̀gá bí kùkù tí ọ̀pẹ ni kà á nahum àjáàzò náàkọlì òkú wọn òkú tó ti sùn lẹ̀ gíga rẹ̀ ńlẹ̀ bó ṣe ṣe bèlè kù ó tún ga tó kùkù tí ọ̀pẹ bó wàá ni tí wọ́n bá nàró bó wọn ṣe ga tó wọ́n ní agbára débi wípé àtẹ̀bínú nàbí kó lè rí ẹ̀yìn áyà tó bá fẹ́ ṣeré wọ́n máa ń fi fífi àpáta kọ́lé ṣeré ni níbi tágbára wọn dé wọ́n ń ṣeré ni o téèyàn bá kọ́lé sórí àpáta ní ìsìn gọ́fìmẹ̀ntì ní ọkọ̀ abẹ́ni ọba jí owó ìjọba yóò sì mọ iye tí ó nà ṣùgbọ́n táwọn bá fẹ́ ṣeré aláàbà aláìbù nínú èdè lárúbáwá tí wọ́n bá fẹ́ ṣeré mímọ́ fọ́ àpáta làwọn máa fi ṣeré níbi tágbára dé torí pọ́rọ̀ wọn lọ́rùn wọn à ní ìdí kan lọ kó tractor kan lọ kó kankan tó fa pàtà àwọn máa ń fọ wọn máa fi ṣe é ni wọn ó fọ wọn ó lu òsínú ẹ wọn ó lọ sunú ẹ ńgbà mi láyé ìgbà tí o ti ṣe bọ́ǹbù ní ìsinmi yẹn bá àwọn tí ń gbẹ́ kànga bá gbẹ́ kànga kàpáta wọn ó ju bọ́ǹbù ni bí bẹ́ẹ̀ kọ́ wọn làwọn ọ̀gbẹ́ lọ mọ́ àwọn ti kan kankan àpáta ńlá ń sàlẹ̀ ẹ táwọn mú bò míì báwọn ti ń ṣe ọ̀nà nínú ìjọba tí wọ́n bá ṣe ọ̀nà débi tí àpáta bá ti tóbi wọ́n wà bọ́ǹbù ẹ̀ ni ṣùgbọ́n àwọn àpáta ìyàwó eléyìí fi ń ṣeré ni tí wọ́n bá débi wípé wọ́n sọ fáwọn ànábì wọn wípé wo sọ ráwà ọ̀rọ̀ tí a kọjá wá sí sàwáwù ní aláyìnà ẹ̀bà àbùtà amúlámútakùn mínàlúwà ìdíyìn bóyá òṣè wá sí àbó òṣè wá sí wá sí wa sàwọn láǹfààní mọ́ ọlọ́run ọba tó làrẹ́ ká wá dé ó fẹ́ mú parun wá bá wọn ọlọ́run ọba tó làrẹ́ ká wá lójú oṣù wọ́n wá sọ pé àárí pé àwọn oko àwọn ò yíra padà ọlọ́run ní báyìí huwa mọ́sítà àjálì tó lè ọlọ́run ní tẹ́ nǹkan jú ẹ̀ ìyá tẹ́ ẹ ní pé kọ́ máa bọ̀ ìyàwó ló dé rí ẹ̀hùn atẹ́gùn lẹ́rí ìjẹ́ atẹ́gùn lẹ́rí lẹ́rọ pójò ní ọ̀tẹ̀lé ṣùgbọ́n rí ẹ̀hùn atẹ́gùn tẹ́ rí wọn fi ha àdáàbùn àlè ìyá alátawọ́ ìyẹlẹ́tẹ̀ ń bẹ́ẹ̀ nú ẹ̀ ọlọ́kọ́ mọ́ fi àjẹmí àtìyìn atẹ́gùn nínú tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ó rò pé ni ń ma máa bójú rìn òun lọ lọ́wọ́n bá fi pa odidi ìran ìrùn tójò bá ń bọ̀ tí ọba tí dé èyàn tí tí ó mú wá ní nàìjíríà yìí justice ń bẹ tó yẹ pé adájọ́ ni tó lówó tó kọ́lé tó ti dọ̀gá nínú ilé tọ́kọ́ ó gbin àwọn agi báyìí òjò ọjọ́ kan ló dé ọ̀kan nínú igi tó fowó ara rẹ̀ gbìn bíi fúláwà sílé lọ́lọ́ ni ọyà àdúgbò ṣẹ̀pá bójú bá wá dé èèyàn àmọ́ ìdùnnú yọmọ ti dàgbé níjà kí ló tí mọ̀ ara wo ló tí mọ̀ tọ́lọ̀ fẹ́ fi dá nínú ìlànà anábìá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó lè pé tójò bá sú anábìá torí rẹ̀ kọ́ máa yọ̀ kí torí rẹ̀ kọ́ máa yọ̀ tí kì í bá wá yọ̀ kí lànà bí máa ń ṣe tójò bá sú anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀kọ́ kan pàtàkì tó fẹ́ jẹ́ kémi àti ẹ̀ ó mójútó nígbà tójò bá ṣú tójò bá ń rọ̀ tójò bá ti bẹ̀rẹ̀ báyìí àdúrà lànàbì máa ń ṣe anábà muhammad sallallahu alayhi wa sallam yóò ní allahumma ìrẹ́ ọlọ́run sayyiban nafi'a jójò yọ ọ̀rọ̀ kó dunlẹ̀ kójójò tí ó ṣàǹfààní fún ilẹ̀ tí ilẹ̀ ọ̀tara rẹ̀ yíra padà náà fi à ìrí ọlọ́run já ara nfààní bẹ̀ mọ́jà rí gbogbo ntẹ́lómi ìfọwọ́ ara rẹ̀ ṣe ojú ọjọ́ kan lọ́lọ́run bá fi dànù ọlọ́run kọ́ sí wa ohun tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́kọ́ máa mójútó nìyẹn eléyìí tó yẹ kémi àti ẹ náà ó mójútó gbólóhùn tí ó pọ̀ ni gbólóhùn mẹ́ta yẹn nù wa sọ́yì ìbán olálàkọ́kọ́ tí ó lè jọ́rọ̀ mi ò ní gbọ́rí sọ́yì ìbán ẹlẹ́ẹ̀kejì ni ń tọ́ rẹ̀ kan jẹ́ àbábúrò rẹ̀ gbólóhùn rọ̀ ti fẹ́ rọ̀ báyìí ó pàtàkì kí mùsùlùmí ọmọ wí a ti bẹ̀rẹ̀ sí ní máa rọ̀ ká máa sọ pé Allahumma sọ́yì ìbán ẹni ọba wíbẹ̀ pẹ̀lú ògo ọlọ́run òjò ní jàǹbá ẹ̀ òjò ní túlélẹ̀ lórí òjò ní yalu oko rẹ̀ kọjá pé gbogbo tó fọwọ́ ara rẹ̀ ṣe kójò wá lọ ẹ dákun ẹja àwọn ọlọ́run fi àsìkò ń gẹ dáadáa tójò bá ń rọ̀ tó bá ṣe wípé òjò nígbà tí àsìkò òjò tójò ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò ní sáfójò títí tí ó fi rí kójú ọ bẹ̀rẹ̀ sí ní wọn rọ̀ kó ti sú káti sáré máa mẹ́rẹ́ ìyẹn kọ́ ní ìlànà anábà Muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ tó bá jẹ́ gbà tó jò ṣẹ̀ṣẹ̀ dé o tí èsì gbà tó jò ti dé tó ti pọ̀ títí ń kóra o tàbí tí ń rọ̀ ti pẹ́ táìmù tó jò bá yẹ̀ṣẹ̀ dé tí yẹ̀ṣẹ̀ ń rọ̀ díẹ̀díẹ̀ tó jò bá rọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam kódà yóò tún ká sọ sókè wípé díẹ̀ nínú omi yẹn kọ́kọ́ ọ̀hún lára kì í yẹ́sẹ̀ kí máa dúó yóò ní kójú ọwá máa rọ̀ pa wọn kó tútù ọwá gbà mọ́ ọ ṣùgbọ́n a máa dí omi rẹ̀ tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà tí báyẹ̀ṣẹ̀ ń ṣẹ̀wọ̀n kó tó di pé ọwọ́ rẹ̀ ó nípa ànábì a máa jọ kan ara òun kó tó kú òun ẹ̀ wọ́n sì bi ànábì Muhammad sallallahu alayhi wa alihi ó ní innahu hadithu ahadin bi rabbihi hadithu imam muslim ni ó sì lálàáfíà ànábì sallallahu alayhi wa alihi ó ní òjò yìí ṣẹ̀ṣẹ̀ kú ọlọ́dọ̀ ọlọ́run nǹkan kìí sí ìtàdọ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ ga wà àyàfi kẹ́ ìkẹ́ náà lọ́lọ́run tó wá fẹ́ jẹ́ kó wá ṣiṣẹ́ rẹ̀ lórí ilẹ̀ èmi fẹ́ nípìn nínú kí ọlọ́run ẹ dákun ọlọ́run bó ṣe ìkẹfẹ́mi àti yín kò ní jó fò wà rù nínú tó yẹ ká mójútó tí òjò bá ń rọ̀ eré tó yẹ ká fi mójútó ọ̀pọ̀lọpọ̀ ọgbà orí bẹ́ẹ̀dì lọ á lọ sùn ni ẹlòmíì ò ní mọ̀gbà tó jò dáa tí ẹlòmíì bá sùn tójò bá ń rọ̀ mọ́gíríbì àti ṣáì ọjọ́ náà ti lọ sí ó lè jí lóru ó lè jí dájí yóò wá ẹsẹ̀ wa rántí tó bá lọ́n bá jẹ́ rántí pé áà ah, yìí kí mọ́gíríbì àti ṣáì lánàá kìí ṣe ìwọ ní ká sùn tójò bá ń rọ̀ o ṣùgbọ́n kankan ń bẹ tó yẹ ká mójútó ẹjẹ́ àgbẹ̀ hadith anabi muhammad sallallahu alayhi wa sallam anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní sèǹtà nǹkan méjì kan bẹ máa tọrọ jáàn ọlọ́run ọba ọba tó láàrin ga kì í dá méjèèjì padà téèyàn bá ṣe méjèèjì fún ọlọ́run ọlọ́run ọ̀tẹ̀wọ́ gbà ní kéèyàn bá ṣe méjèèjì kọ́lọ́run ọba lóun ọ̀fẹ́ kọ́ dálú ẹni tó ṣe láyà ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ fún méjèèjì kí ni nǹkan méjèèjì anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní alákọ̀ọ́kọ́ àdúà wa inda nìdá kí wọ́n máa pèrún kéèyàn jẹ́ ẹni tó pèrún kéèyàn dá lóhùn ìgbà tí èèyàn dá lóhùn tán kọ́ wá dákẹ́ kéèyàn ṣàdúrà tẹ kéèyàn ò ṣe kéèyàn wá bẹ̀ lọ́hùn àdúrà bá ṣe ń gbà náà ní padà síbẹ̀lẹ̀ tó fi yẹ ká dá lọ́hùn àwa ni ti rojọ́ lọ a ti rojọ́ lọ bẹ̀rẹ̀ yọ wa anábà ọlá nìyẹn tí wọ́n bá ń

àmọ́ sáré lọ lé àmọ́ sáré lọ lé mo fẹ́ lọ sùn oorun yìí ni bí ìgbà wọn ṣépè fáwọn èèyàn àwọn èèyàn gba àwẹ̀ gbogbo ọ̀sán wọ́n fi sùn torí àwẹ̀ ààwẹ̀ tún lọ tán wọ́n ní òtí ìmọ́ra oorun náà wọ́n tún sùn títí dì sìn iṣẹ́ ọ̀tọ̀ àwọn èèyàn la òjò máa rọ̀ ẹ dákun tó jò bá ń rọ̀ àsìkò kí àsìkò àánú ọlọ́run ni ẹ já lo àsìkò náà ká máa bí ọlọ́run àbí ọlọ́run nínú àánú ẹ̀ ọwọ́ àjọ àtẹnìkọ̀ọ̀kan wa tá a tẹ́sọ́ lọ́wọ́ ọlọ́wọ́ níjà ká ló fò ó abẹ́ ọlọ́run ọba nínú àánú ẹ̀ ọwọ́ àjọ àtà àtẹ́sọ́ lọ́wọ́ ọlọ́wọ́ níjà ká ló fò nínú nǹkan tó yẹ ká mójútó níjọ́ míì òjò wa máa ń ní agbára kò wá ní mọ́wọ́ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn anábà Muhammad sallallahu alayhi wa sallam anábì ń ṣe kótóbà lọ́wọ́ bí mo ṣe ń ṣe kótóbà yìí lọ́jọ́ kan lẹ́nìkan bá wá bá anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní anábì gbogbo nǹkan mọ̀ ti parun tán gbogbo àwọn nǹkan tá a gbìn tó jẹ́ nǹkan oko gbogbo wọn ní fi ń gbẹ àwọn ẹran tá à ń dà kí gan fún àrí koríko jẹ mọ́ àwa èèyàn gangan àtọ́rọ́ mi mú mọ́ anábì tó bá fẹ́ jẹ́ ojú ọwọ́ parun yá bá abẹ́ lọ́n kọ́rọ̀ jò anábì Muhammad sallallahu alayhi wa sallam lórí kútúbà yẹn náà ló ti bẹ́ lọ́n ọlọ́run sì ní kó jọ òsì máa rọ̀ wọ́n á kó mọ́ṣáláṣí tó jọ òsì bẹ̀rẹ̀ ní sí ní máa rọ̀ òjò rọ̀ gbogbo ẹni ó wá mọ́sálásí lọ́jọ́ náà òjò pàdé lẹ́yìn Anas ibn Malik radiyallahu anhu ó ní máa rọ̀ ayína ṣámsà sábìtà ó ní fún odidi ọ̀sẹ̀ kan òòrùn ọ̀yọ́ òjò ní rọ̀ látara àlùbáríkà àjọ ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n òjò tó bá wá rọ̀ fọ́sẹ̀ kan tí ó bá dúró tí nǹkan ní yíwọ́ láwọn alẹ́ta nǹkan tí ó láǹsì yìí ilé gangan lè mú mi yókó wọlé èèyàn lórí ọlọ́mọ wọlé ya lórí ṣùgbọ́n wọ́n tún wá jimá ní jimá tó tẹ̀lé láti jimá yẹn di jimá mi òjò ọ̀dá àrẹ́bí bá tún ṣe kútúbà lọ́wọ́ ẹni bá tún dé ní àrẹ́bí sọ́lá àjọ ṣe é ti jẹ́ àyàn ọ̀tọ̀rọ omi tó tó ṣùgbọ́n àfẹ́ parun òjò ọ̀dá mà àrẹ́bí Muhammad sallallahu alaihi wasallam wà rẹ̀ lọ́wọ́ àṣàdùà níjọ́ tá a bá rí òjò tó bá fẹ́ lágbára tàbójú ọ̀bá mọ́wọ́ dúró àdúrà yẹn máa ń ṣe èèyàn máa sọ hawa aláyè náà

wal akam àwọn igi ńláńláńlá tí ń bẹ nínú igbó ìyọ́lọ́n bá darí rẹ̀ sóko ẹ̀gàn fi ìlú yìí lẹ̀ mọ́ bá rọ̀jò bẹ̀ mọ́ kó mi mọ́ bá gbé wa lọ bẹ́yàn tí máa tọrọ nìyẹn ọlọ́run bọ́wọ́ láti bẹ̀rẹ̀ yóò fi àsìkò ń gẹ́ nínú àwọn nǹkan tó bá lànà nípa Muhammad sallallahu alayhi wa sallam lásìkò òjò ò ní pé ìrun méjì a máa kí papọ̀ alẹ́kí àìlà àti àlásàrì papọ̀ alẹ́kí magribi àti ṣáì alẹ́kí papọ̀ tá a bá kí méjèèjì papọ̀ ọlọ́run ọba ọgbà ká sì máa lọlé tójò bá ti rọ̀ a lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àyè kírun ṣubú yìí má kankan o a máa kí àyílá àti àṣírí ìpapọ̀ a máa kí mọ́gíríbì àti ṣáà ìpapọ̀ àyè kásùn bá àmọ́ mi o ọlọ́run ọba wọlá ètò bẹ̀rẹ̀ ọ̀sán wa nínú nǹkan tí èèyàn mójútó lásìkò ìgbà tójò bá ń rọ̀ tó bá ní agbára ó ní wípé ẹ̀mẹ́jà ṣe lé ìgbọ́yé o ọlọ́run bó fi àsìkò ń gẹ dáadáa tójò bá ń rọ̀ tó bá pọ̀ eléyìí tó yọ fi wá máa lọ mọ́ṣáláṣí tójò ọyọ páànù ilé ibòmíì tí ó wà gé èèyàn lọ́rùn èèyàn lè kírun ńlé tó bá ti kójò tó lágbára ni ẹni ó bá kírun ńlé lásìkò òjò tí ó lọ mọ́ṣáláṣí kò lẹ́sẹ̀ kankan ọba lánàá Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam fàyídà anzalna aláìhà lima ahtazat wa ọlọ́ a bá ju omi sí bá dé orí ẹ̀ ó rí ilẹ̀ tí ó sì máa fọ́ kẹ̀kẹ́ tí bá ń fọ́ tí ń là pé ẹnu tó là yẹn ní tí ó padà máa jáde ń bẹ̀ àwọn nǹkan ni ó máa jáde ń bẹ̀ yóò máa fọ́ kẹ̀kẹ́ yóò sì máa jáde ọlọ́run bá tó pé nílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ ọlọ́run tó dí ilé òkú dìde yóò dí àwọn òkú náà dìde o ọlọ́run ọba tó la ga ó lóun ló sọlẹ̀ dá lẹ́yìn ìgbà tó ti kú ẹ̀yin náà ó kú é padà gbẹ̀yìn náà dìde innahu ala kulli shay'in qadir kò sí nǹkan kan tọ́lọ́run bọ̀ lágbára ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ bá a bá ti báyìí máa ṣiṣẹ́ ẹjọ́ tọ́lọ́run bó gbé mà a àwẹ̀ rọmọdọ́ọ̀nù ti lọ àánú ọlọ́mọba tọ́pọ̀ ọba lọ ṣùgbọ́n kò sásìkò tọ́lọ́mọba ọ̀láàánú tí máa ṣe fẹ́ dá ẹ̀ lẹ́dà tó bá wà àánú ọlọ́run ẹja dìjọjọ wà àánú ọlọ́run ọlọ́run bó sàánú èmi àti yóò fi àṣekùn gẹ̀ dáadáa innahu ala kulli shay'in qadir